الله وبركاته lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé a ti ṣe nípa àwọn ọ̀sẹ̀ tí ó gbọ́n yàn pé kó jẹ́ àdìsọ́kàn àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tá ń tẹ̀lé ìlànà ànábì Muhammad sallallahu wa. lẹ́yìn tá a ti ṣàlàyé púpọ̀ nínú àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bá a ti ṣe mà ó máa sábà kẹ́kọ̀ọ́ adébì a máa ń fi àyè sílẹ̀ fún àwọn ìbéèrè lẹ́yìn tó bá ní ìbéèrè kókó kò fi sọ ọwọ́ síwájú ẹjọ́ wa ti lè kọ́ fún ọmọ nọ́mbà so lẹ́yìn eléyìí síwájú kó tó dáhùn sí ìbéèrè náà ó wá nínú ọ̀kan nínú àwọn àdìkà nàbẹ Muhammad sallallahu alaihi wasallam níbi tí wọn ti sọ fún ọ̀kan náà àwọn àtàbí pé inna fika khislataini yuhibbuhuma Allah dájúdájú àwọn oríṣi wà méjì kan bẹ pẹ̀lú rẹ̀ tètè náà ọba nífẹ̀ẹ́ sí wọn ìwà dáadáa méjì kan bẹ pẹ̀lú rẹ̀ tètè ọlọ́run ọba wa kọ́ ó nífẹ̀ẹ́ sí wọn àwọn àwa náà ni alḥilmu wàlànà alḥilmu wàlànà alḥilmu òun náà ni àmúmára àlànà òun náà ni kájú ìwà méjì yìí anabi wa sallallahu alayhi wa sallam wọ́n tọ́ka rí wípé ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí wọn. nísìnyí bẹ́ẹ̀. nínú àmì kí èèyàn gbọ́ lọ́wọ́ bá ti gbọ́ kí èèyàn máa tọ́nà wọn bá nífẹ̀ẹ́ sí. gẹ́gẹ́ bá ti mà títí ọ̀nà méjì lèèyàn máa tara wọn dẹni tó níwàárí. ọ̀nà àkọ́kọ́ ni kó pé ọlọ́run dá láti dẹni tí ń hùwà yẹn tó tilẹ̀ jẹ́ pé kò sínú wa rẹ̀ tẹ́lẹ̀ rí. ọmọ ìgbà nínú àwọn ètò náà bá dá mọ́ wa. ẹlòmí ń bẹ tó ti gbé nu tó náà bá dá mọ́ kó náà ní tìjú. gbogbo tó bá ti láyé yìí ẹ̀rì kí tìjú wà mẹ́ náà. ọlọ́run bá dá ẹni tọ́rọ̀ rẹ̀ bá rí bí ọkọ̀ òkèèrè. ó sì bẹ́ẹ̀ nú àwọn èèyàn ẹni tó ti pé ìtọ́lọ̀ wọn bá dá máa òun náà ní ká nífẹ̀ẹ́ dáadáa tó máa làjẹjù gbogbo bó tilẹ̀ wù káwọn ọmọ dá sí tó gbogbo bó tilẹ̀ wù fún ọmọ wá ṣàì dá sí fún ọmọ di lọ́nà dáadáa lọ́wọ́ máa ra kàtó wọn. bébí wípé àwọn ẹni tí bá sẹ́sì máa ìfésì rẹ̀ tí wọ́n máa rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gbogbo bí àwọn èèyàn ṣe ṣe sí ọtún yìí wọ́n sì tún ro dáadáa sí wọn. jẹ́ sí wọn má bọ̀ lọ bẹ́ẹ̀ ọ̀nà ọ. láì sì máa ń kí àmì pọ̀ gbọ́ lọ́wọ́ bá gbọ́ ni kọ́ jẹ́ni tí ń fẹ́ fún ọmọlàkejì rẹ irun tó ń fẹ́ fúnri ara rẹ èèyàn mélòó ló lè fọwọ́ sọ̀yà pé rúwàárí ó ń bẹ pẹ̀lú tó èèyàn mélòó ni ọlá ìkọ̀dájú tọ́jọ́ pé ọ̀nà àǹfààní kẹsílẹ̀ á rí wípé ẹ ọ̀pọ̀lọpọ̀ tí ń sọ fún òun fẹ́ òun fẹ́ fọmọlà kejì òun irun tó ń fẹ́ fórí ara òun ọ̀rọ̀ yìí rí bẹ́ẹ̀ mà nítorí pé tó kéré jù tí ẹni tó lòun fẹ́ fún ọ irun tó ń fẹ́ fórí ara òun ó sì òní ibi sáǹfààní bá dé yóò rí pé tó ń kọ́kọ́ tẹ̀ ọ́ lọ́wọ́ náà kó tó sọ fún ọ àbí ẹ̀kọ́ ni sọ wọ́n sọ pé anábìsọ̀ lọ́wọ́ àṣẹ ní la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi ẹnìkan yóò ní jẹ́ni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo títí tó fi fẹ́ fọ́mọ làkejì rẹ̀ irun ti ń fẹ́ kórè ara rẹ̀ títí lọ yẹ kọjá pé ńgbà tí wọ́n gbọ́ kíkọ́nà dáadáa yẹn sí kọ́ ọ̀pá ọmọ ẹ̀yà rẹ̀ lọ́wọ́ kí a lọ síbẹ̀ tẹ́ẹ̀bà rí kẹjọ rí tọ́ba tí wàá jẹ́ kó kan ló kù wọ́n yóò fi rúnà alẹ́ àǹfọ̀sẹ̀hìm wọ́n lọ́wọ́ kẹ́ ẹ̀nà bíi hìmkọ̀fọ́ ọ̀pọ̀ kó kan ló kù ẹ̀ méjìlá sí lọ wípé ìwọ ni kò gbà ìwọ ọ̀rẹ́ mi tí mo mú dání. aa síbẹ̀ yìí náà méjì ẹ̀ nígbà tó ṣe kí yẹn ò ṣe pé méjì kò ṣe pé sí méjì rẹ́díò ní sábà pé sí méjì ọgbà jẹ́ handset